hello guys hello people you welcome back to our youtube channel yes so guys now vdm una so vdm himself That guy has helped us a lot on this mohbad case yes so vdm sef eh the guy don't tire if not for vdm this matter for not really really get head we for don close this mohbad case tey tey tey tey yes so hmm so we bisi dey drag wunmi to come do dna in the spirit of dragging wunmi to come do dna dey say more more babes dey surface o oh. dey talk say dey carry belle abi get pikin for mohbad because who carry belle for mohbad since mohbad kpai suppose don born by now say dem get pikin for mohbad dem get pikin for mohbad now vdm dey confirm am dey assure dem say nobody go do dna none of those women go do dna because since dem no wan make wunmi do dna nobody is going to do dna on uh, on top that case yes so guys in fact eh, kudos to vdm vdm always bringing light as he saying go even come out eh, come review more in fact vdm say many many attack when they get on uh, now for in life now na because of mohbad matter o say na because of mohbad case So we say he no let them chop claim out Now so the matter be guys make una watch this video like and subscribe to this Good. channel i don hear say another person don comot another i don't hear say another girl don't come comot say she gets mobile picking. She una dey hear abi somebody come comot say she carry mobile picking. if they born una well if god wan punish una go una tell that girl make she do dna if god wan punish una i go see if god help and say i no get that girl contact if i get that girl contact i go tell the girl say see if they try to tell you to do giveaway do to to do dna don't do it since all of now dey use sentiment we we'll tell the girl not to do Hello? My brother. Yeah, can I call you back, My please? Uh, yeah, I'm sorry. busy. I'm on live video. Can I call you? All right, sure, sure, sure. I'm yeah, sorry. Yeah. yeah, all right, bro. Do you understand? Now, this other person don't come out. Sure, you get my point. Another girl don't come out. She don't talk, say, Mobad, give her belay. Nobody did it right. Right so i get very sure say now the girl wants access mohbad wealth and some people they talk say me they do giveaway una dey mad una dey mad una dey mad una want justice abi una wan dey play una dey mad sentiment oh my god she's money. oh my god she's mourning oh my god go america go america if to see that boy die for america go america if that boy die for america now the wife don first carry Don't carry the wife carry the father Hide the mama. Carry all the family members first. Don't do DNA test on the beginning. Shut the fuck up, man. You want justice or you want to play? And they talk you, they say they pay me. They pay me 10 million. I'm my room deal like this. Bless all of them, don't mad. They pay me 10 million. 10 million, I'm my house cutter like this. They pay me 10 million. I mean they wash my clothes and I they crease. They pay me 10 million and they wash clothes. I don't even get better shower. I know they see my pump. Bless all of them. So they pay me 10 million and they wash my clothes. This like 10 million. My house deal like this una dey craze all of na dey mad all of na go tell see go tell go tell your gist lover say i don't tell that gist lover something i say the day they come for me that is the day nigerians will stop believing in them i said it i said the day they will come for me their credibility will spoil they say they pay me go back go back go and ask them for receipts if they don't give you receipts anything gist lover tell you from now do not believe in them rubbish They won't distract you and say they pay me so that I know listen to me. And all of them I say they did. They paid him. They paid him. They paid him. Ask the right questions. Rubbish. If you know your sister is truly a loyal woman, oh yes, let her go and do the DNA. I dare her as a woman, Wumi. Let all your agents come under and record me. I dare you, Wumi. Go and do that DNA for Liam. If that child is Liam's child, This is enough. Enough is enough for disgracing that man. That man suffered and raised that boy single-handedly as a single father. If you can't praise that man, don't disgrace that man. If you cannot praise that man, don't curse that man. Some of you, you don't even know what is the love of a father. Some of you, you don't even have respect for your parents. That's why you just talk randomly and abusing somebody's father. Do you know what go on behind the scene? Do you know what happened behind the scene? Do you know how that man fought for his son's life? Do you know how many times he went to the Malian's house to apologize to make things work? And then you're out there opening your mouth widely like a bushfire in the Almatan spreading, telling the man that he, he failed the son. How dare you? How dare you saying that? How dare you? Do you know how hard it is? For a single father to raise a child, a woman can laugh to a man, a man can dash their money. But which man, a single man that will go and meet a woman, say, give me money, they give you. Oh, you people, God will never forgive you. You that is calling this poor innocent man, God will punish you. God will find, God will allocate you with the disaster you truly deserve for speaking lie against somebody. Because God said, when you open your mouth and spoken any lie against anybody, I will curse that tongue. God will curse your tongues. Is he your son? Do you know the way that man is feeling? Do you know the pain that man is going through? Do you know that moment he was standing there looking the dead body of his son? Do you know the emotions? Do you know the feeling? he was going through, but he was putting himself together as a father. Oh, because he did not cry, he did not carry his hands up his head and screaming, and then you said what? Was he the one that buy the, the, um, the coffin? Was he? Where is the proof? Idiots people. Yes, I say so. Come to my platform. Tap into my platform. I'm a well-responsible married woman with my children. When I know my, my kids, they are, the, they are my husband's kids. I have nothing to fear to do DNA. Uh-uh, this thing too much. What's this? Madam, go do the DNA. Go and do the DNA. What is this? If you know that child belongs to Mubad, do the DNA. Wumi, we are calling upon you. Go and do the DNA. Go and do the DNA. Yes, go and do it. Your sister said you are a good lady. Your sister said you are a righteous, you are not a cheat. Oh yes, prove us wrong. Please slap us on the face, Madam Wumi. Slap us with the mothers who are standing for Mubad. Come and slap us on the face with that DNA result. How dare you? How dare you humiliating that man? All the time calling out that innocent man. If you cannot help that man, don't disgrace that man. If you cannot talk for him, don't disgrace him. What is this? Don't you have feelings? For a family to come together, instead they are dividing them. For them to come together to get justice for their own child. Instead, the evildoers are dividing this man and, and the family. Even cannot have access to his own son that is alive, Adura. Are you guys okay? Are you okay up there? Are you okay? because it's not it's not it's not your problem you don't care you just talk randomly because you feel like talking you go into a platform debating rubbish do you even know what you are saying ask him why the dna why prioritizing on the dna yes because it is part of justice that dna will start the justice where the buying of more starts from what is the problem madam go and do the dna Madam, go and do the DNA for Mubarak's body. I dare you. I dare you. The father has already said that. Let no one touch his son. For you to say Wumi is the one that have that right. Mrs. Ra Mr. Writer, Aseke 28 or 29, whatever they call you. My dear, Wumi is the one that have the percent right. let her show the real certificate that is legally married to Mo. Some of you, you just talk randomly and stupidly. You don't even know the law. Let her go and bury Mubarak. I dare her and with, with the throne. So they can Ojo. I dare them, let them go and bury Mubarak. If you guys don't have culture, you don't know law in your country, then the world will rise up. The youth will rise up for the innocent man. What is this? What is this? The disrespect is too much. Some of us, before we came to this world, let us remember that it's a man that meets with our own parents before they get pregnant. For goodness sake, spare that man some respect. Let us respect men. For goodness sake, respect men. Some of us, if the generation is going around today, it's because of men. Come on, respect that man. Respect that man. Some of you, you are married, but you don't even know that you, the men, you are the ones that start this generation in the, in, in, in the world we are living. What is this? What is this? Leave that man alone. Leave Mr. Joseph Aloba alone. That man will not, will not buy the son. Leave that man alone. Enough is enough. Enough is enough. You guys bring proof. if he failed the, the son. Bring proof if, if he is the one that's go and purchase that coffin. Bring the proof if he is the one that's wash and bath the son and stuff the son inside the, the casket. Please, Mubad, sorry for using the word even on your body. Say stuff it. Useless people. Nonsense people. What is this? If you don't have respect for that man, keep quiet. If you cannot say anything good, keep quiet. What is this? Enough is enough. Give that man a breathing space. What is this? Primo is in the in the police custody. Why is he there? The main the main culprits in this issue they are not there, but Primo was declared wanted. Others are not declared wanted. Why? The car that they said they punched, they this, they that. There is no car to be found or there is no glass broken. Why? Why Brambo is not given the opportunity to come to the courts to defend himself, to explain his own part? Because they know Prime Boy have all it takes. He knows a lot. That is why they are not allowing the poor innocent guy to come out because they know he knows a lot. You think we don't know? You think you are talking to fools? You think people out here don't know what is going on? You think people are stupid? People know. People know what is happening. People know what is happening. You think we don't know? Uh-uh. A small scratch on the hand. Is that why um, is in there? No, I deny it. It's not. It's something else. If it's that wound of that fight, which even the Wumi defend that, it's just a small scratch. I don't think Brembo should be in the custody right now. Why is he not being freed? Why is he not outside? Why is Russia outside? Why? The one who make the call, the one who buy the caskets. What is going on? Nigerian forces, what is going on? What is happening? I know some of you are here with fake, fake accounts. What is happening in Nigeria? What, what is wrong with the autopsy result up to now? Why the autopsy result is not yet out, but you are releasing statements of people? Why? This is enough. This is enough. Nigerian forces do the right thing. You know the truth already. You are trying to covering things. You know the truth. Nigerian forces, why are you disappointing your citizens? Why are you failing Mubad? You failed him when he took the, the, um, the reports. Why are you still failing him even in death? Some of you, you have children. Why are you doing this? Why? Why are you doing this? Nigerian forces, why are you doing this? The police, why are you doing this? It's because of what? Money? Don't you care about your integrity? Don't you care about your tomorrow, your future, your children? Don't you know what is going on? Wumi sister is out there giving today this statement, tomorrow another statement. Can't you read out of the lines? Can't you read between the lines that something is not right? This is a cook up thing. Please, Nigerian police, we call upon you. Please, you have failed this man once. Don't fail, fail him twice again. Please, money is nothing. Money will finish, and humans communication will remain. Don't sell your integrity for money. Don't sell your professionalism for money. Please, Nigerian police, we call upon you. The youth are watching. There are lots of Mubad out there. There are lots of Samlahi Nairamari out no, November, November 2022. Magam. Lagume mẹ́fà between within 6 pm 7 pm níbo ni Wùnmí wà ó wà ní Kàtẹ́ ó wà ní Kàtẹ́ palace ọba Saheed Adémọ́lá Elégùṣì ọmọ Yẹkínì Adéníyì Elégùṣì. ilegushi. Ah. Ara wá gbọ́ o orúkọ orúkọ ẹni tí mo orúkọ tí mo dancing ẹni tí ò bá jẹ́ ọmọ inú kò lè mọ fún ni mo orúkọ yẹn. ó náà wò mọ bàtí ẹ rírọ n tó dùn mí tó jẹ́ kí n voice out nìyẹn pé ah, ah ó dẹ̀ ń pa irọ́ àwọn èèyàn míì dẹ̀ dákẹ́ ó dẹ̀ lóò mẹ́lẹ́gùn ṣìrì stop lying stop lying yẹ parọ́ mọ́ Sherry this is the secret secret tó wà ń bẹ̀rẹ̀ secret tó wà níbẹ̀ tí kò yé gbogbo ayé i will open it up now tí èèyàn bá fẹ́ travel lọ àgàgà Canada àbá America tó bá jẹ́ pé ó ti ń di family traveling. ẹ fẹ́ gbé ọmọ dání wọ́n á ní kẹ́ lọ ṣe DNA test kí Mohbad tó kú ti mọ̀ pé òun kọ́ lòun ni Liam let us stop telling ẹ jẹ́ ká yé parọ́ fáwọn èèyàn tó ń dùn mí fún ìyá Mohbad nìyẹn àṣírí abiyamọ ó mọ̀ pé kíní yìí kò rí náà why are you covering these lies ìyá yẹn mi ò gbàdúrà kí n fi irú yẹn ṣe ìyá o ìyá tó ta tó ta ayé ọmọ ẹ̀ dànù ọmọ yẹn kó tó kú ìdí nìyẹn tí àyà ti ṣe ṣe pèpè torí ọmọ yẹn náà ṣe pa ọ̀rẹ́ òun. Are you with me? Ṣé mo wà pẹ̀lú yín? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Hello à ń gbọ́ yín sọ. so mi ò gbóhùn sista tẹni mọ́. ọ wọnú ilé wọnú ilé ẹ máa sọ̀rọ̀ lọ. ọmọ yìí máa sọ̀rọ̀ yín lọ. mo ń gbọ́ yín ẹ máa wọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lẹ máa wọ̀ rí. mo fẹ́ tún repeat november twenty twenty two november twenty two twenty twenty two ṣe ah. é pé déètì yẹn ẹni tó bá ní mẹ́mórì kò yẹ kó gbé kúrò lórí six within six to seven pm níbo ni wọ́n mi wà kí ló lọ ṣe palace ní kàtí lọ́dọ̀ ọba saheed adémọ́lá ọmọ yẹkínní adéníyì elégùsì. ọmọ ò tí ì dé ń gbàdàn wọ́n ti lára one time yẹn ó ti dà. Ah, ẹ má o oh, ṣẹ́rí ṣẹ́rí kinní kan tí kò yé àwọn èèyàn let me open it up today tí wọ́n bá ń sọ̀rọ̀ idán ọba dán ọba dán lọ́ba dán ọba yẹn o ó dẹ̀ ní àwọn ẹrú kú lọ́wọ́ èèyàn tó ṣe pọ́ dìbì ó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ torí ọba ẹ̀gbọ́n ẹ̀ tó ń jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ń jẹ́ Adéwálé Elégùṣì ó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ torí that post ìbọn wọn àti bàbá wọn tó ń gbéra wọn kiri àwọn náà fi jọba náà wọn bá ń sọ̀rọ̀ kátígórì pé ká gbé ọba síbẹ̀ kò wọ́ọ̀tẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wà ńlẹ̀ ńbẹ̀ Adéwálé wà ńlẹ̀ ńbẹ̀ but ìyẹn tẹ̀ kọ́ ní issue kan bá a sọ pé we are talking about the family issue ìyẹn kọ́ ní issue issue ni pé irọ́ tí Wùnmí pa ló bí àwọn èèyàn kan nù pé stop lying ah, ó dẹ̀ ní ìwé ìbàdí wẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ́gùsù rí ní ìwé gbẹ́gbẹ́ irọ́ ló ń pa irọ́ ló ń pa ọmọ ẹdẹmọlẹ ẹlẹgùsù rí then ọmọ tó gbé dání ẹni kí ẹ mọ tó ṣẹlẹ̀ kẹrí ṣebí yorùbá ni gbogbo wa yorùbá ni bàbá Mohbad yorùbá náà ni Wùnmí ẹni kí ṣé Wùnmí ṣe tán kán wá bàbá ńlá aláwo ògbójú aláwo tó dájú kán gbé omi ìbọn fún mu kó fi búra wípé kò attack ọkọ ẹ̀ kò dẹ̀ fọwọ́ kan ọkọ ẹ̀ lọ́jọ́ tí wọ́n gbé ọmọ yẹn lọ sọ́spítà. So ṣẹ́rí àwọn prime boy gbogbo wọn yẹn má jẹun parọ́ fún yín nàìjíríà náà wà gbogbo wọn náà ti ṣe gbé òkùnkùn rí wọn mọ ọmọ ṣe ń para wọn so ibi tó bá ní kó gbá games náà máa gbá games wọn bí wọn dá kán sọ nǹkan tó bá ní kán máa sọ wọn mọ̀ kán máa kú that is the truth and that is the fact. wọ́n mọ̀ pé wọ́n máa pa àwọn ní tó bá fẹ́ kọ́ wọn ṣe náà wọ́n máa ṣe ṣẹ́dẹ̀ rí èyí tó jù ń bẹ̀ ni pé ṣẹ́rí ẹ agaga yorùbá land tẹ wà yẹn ẹ jẹ́ n ṣàṣírí kan fún yín èèyàn kan fẹ́ jẹ gọ́vnà ó fẹ́ retain gọ́vnà post wọ́n wá ṣe ètùtù fún pé ó máa tẹ egungun òkú mọ́lẹ̀ á tẹ egungun èkú ibi táwọn èèyàn kú sí ó lọ tẹ egungun wọn mọ́lẹ̀ wọ́n dẹ̀ pílánì ní kí lórúkọ ọ̀nà yìí. ẹ jára yín ẹ̀yin j4m kí ló lè ṣẹlẹ̀ tọkàn déédéé fáṣà ní convoy ṣèbáwa ti julẹ̀ ni a dá owó ara wine adẹ fowó sẹ́ńfílòpù king white ló gbé lọ fọ́gà ọlọ́pàá bìnrin ìgbà tí bàbá máa débẹ̀ wọ́n dẹjọ́ nù wọ́n arrest wọn wọ́n tún fún wọn ní special treatment wálé ni. wọ́n ti bàjẹ́. bọ́kọ̀ nǹkan wá ti dàrú ṣàtàdúrà mọ́lé wọ́n tún wá fashion and convoy nígbà táwa ti lọ julẹ̀. Mm.